الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين منو ننو جو آوه وتفضل آوه رمضان ليتي أنرى وليتي ره قلوا باتي يولا رجع إنها تنسو في آوه من القرآن الكريم وني فمن كان منكم مريضا أو على سفر فعدة من أيام أخرى ṣùgbọ́n tí ọba rẹ̀ àbọ̀ wà lórí ìrìn àjò olùwàlàyọ̀ǹda fún tí ọba lè gba àwẹ̀ tí ó túnú àmọ́ o kọ́ ka tó wọn ọba fi gba àwẹ̀ dídá nítorí àárẹ̀ àbí nítorí pé òun wà lórí ìrìn àjò fàáìdá tún min àyà mi ń bọ̀kọ̀ yóò san padà tí ọba padà yá o olówó ọgbọ́n aláàárẹ̀ àti onírìn àjò olówó ọgbọ́n wọn ní ààwẹ̀ o àti mẹ́nu bà ìdájọ́ ta láàárẹ̀ nínú ààwẹ̀ yìí náà èyí tá a fẹ́ mẹ́nu bà lónìí ni àwọn àdá sáfàrí ẹni tí ń bẹ lórí ìrìn àjò irú ìrìn àjò wo èèyàn máa èèyàn lè torí ẹ̀ kọjá ààwẹ̀ gbogbo ìrìn àjò èèyàn lè torí ẹ̀ jáwẹ̀ tó bá ti tó ń tá ń pè ní ìrìn àjò kí làbí máa ń tá ń pè ní ìrìn àjò àwọn àlùfáà ní kò sáàlà fún nínú yọrá. No, ìyẹn nípa àríàlà rẹ̀ nínú alukurani kọ́dà àríàlà rẹ̀ nínú sunna bọ́ba ti wá rí bẹ́ẹ̀ gbogbo ìdájọ́ ṣẹ̀ríà tó rí bẹ́ẹ̀ ìyẹn ni pé olúwa ń bá wa sọ̀rọ̀ pẹ̀lú ohun tí a mà sábàsábà general principle ni ògbó tí ọba ti ní gbèdéke olúwa ní bẹ́ẹ̀ tí ń tẹ́ nírìn àjò òun o òun náà ní ìrìn àjò àpèjúwe míì tọba àyè wa olúwa ní kí òǹkálukú wa dandan ni ká fún àwọn ìyàwó wa ní tí wọn jẹ àdínáfàkọ ẹwà ní rí inú àyà kan àbí inú hadithi kan pé iye pẹrẹ ju báyìí ni wọn máa fún wọn o iye kílò báyìí ni wọn máa fún wọn o ìtumọ̀ rẹ̀ nù sẹ̀ríà ni pé olúwa fi òun sí ń ta bá máa. Abasa, á nílùú tiwa yìí o á ní abá ti ra nǹkan báyìí sílé o nítọmọlúàbí á o ti tó pé o ṣètò oúnjẹ fáwọn ará ilé rẹ bọ́ọ̀ bá délùú mi ò lè yàtọ̀ mo rò kó di yé ǹjẹ́ ọ̀jẹ̀ pé ní a gbìyànjú o ti ra oúnjẹ ilé o Ìlọrin lè má jọ tèkó Èkó lè yàtọ̀ fún tàbújá Àbújá lè má jọ ti London àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ general principle nínú ṣẹ̀ríà tí ẹ̀yà olúwa ọba ti lẹ́fà àlàáfí ń bá wa sọ̀rọ̀ pẹ̀lú kíni pẹ̀lú usage custom and practice nǹkan ẹ̀tì màrún náà ni o èyí náà lọ apply sọ̀rọ̀ ọ̀rìn àjò ẹ̀rí gbogbo iye kílò báyìí ọba rìn iye kílò báyìí ló tó do nírìn àjò kò sẹ́rì fún ọ. níjọ́ òun nígbà yìí báwọn máa ń ṣe àbí wọ́n máa gun ẹsìn ní. nítawọn bá sábà ń gbà wọn ni kébé yẹn bá ti rí ẹrin kílò báyìí lórí ẹsìn lórí ẹsẹ̀ á onírìn àjò ni kọ́sítọ́ọ̀mù ti gbà wọn nù ó ti yàtọ̀ nísìn pátáwọ̀ ọ̀gbẹ̀sìn náà láàrin ìṣẹ̀ tíráàbù máa àmẹ́jì ò ní yàtọ̀ òun ni kí ni custom practice àwùjọ kọ̀ọ̀kan nígbà kọ̀ọ̀kan ìtọ́lọ́run bá wọn sọ̀rọ̀ pẹ̀lú tí wọ́n mà náà lò ní general principle nínú ṣẹ̀ríà kan ìdá ńláńlá ni òní wọ́n ń pè ní al-aadatu muhakkama mọ́tà sàwọn afá ṣẹ̀ríà lẹ́sẹ̀ dáadáa torí náà ìrìn àjò. ǹjẹ́ ó ṣe yóò yóò define rẹ̀ ní kí ni èmi àti ìwọ náà mọ̀ pé a bẹ́ẹ̀ bá rin rìn báyìí a kì í jẹ káàbọ̀ a <laughs> kọ́dà àwọn méje gbé wọn ó retí kí ni wọ́n bọ̀ wá àjò that's our custom our practice èyí ṣe pé kí again. means of transportation wa ní nǹkan kan ṣe pẹ̀lú tí ń jẹ́ rìn àjò ní òṣèríà ọwọ́ pílẹ̀nì ní ogun mọ́tò ní kọ́làbọ̀ bá gun ọ̀kadà ṣé asáàrí pé a ìgbẹ́ ọlọ yìí onírìn àjò ni ọ́ àà ògbóǹtọ́ lọ́n ló ń yọ̀ǹda fún onírìn àjò ọ̀yọ̀ǹda rẹ̀ fún wọn àlàntó lòun yọ̀ǹda ní irun wákàtí irun rákà mẹ́rin máa kí ní rákà mélòó méjì o lè kí ayílá àti àlàásàrì rẹ pọ̀ lẹ́ẹ̀kan náà o lè kí magrebi rẹ àti ṣáàyè pọ̀ àmọ́ kì í bí magrebi kú o mẹ́ta náà ló kí o àìdásù bá kù méjì náà ló kí o ìnùtọ́lọ́ yọ̀ǹda gẹ́gẹ́ bí n ta ń sọ láàárọ̀ ipò náà nìkan ọmọ gba ààwẹ̀ àmọ́ máa irú ìrìn àjò àmọ́ òrí ọ̀nà tí yẹn gbá ìrìn àjò kọ́dà kò ní kò ní kò ní kankan ṣe pẹ̀lú ẹ̀ pẹ̀lú mi dá sí njọ́ kan ń pè á ṣé ìrìn àjò pléènì kéèyàn kan wọ wákàtí kan tí ó dé Àbújá lẹ́wà ní kéèyàn máa jáwẹ̀ wọ́n kọ́ lọ sòfin ọlọ́run ló ṣe o àwọn àlùfáà ní àlẹ́ àìlà ǹjẹ́ ń jẹ́ àìlà nù sẹ̀ríà ni pé ìdí tọ́lọ́run fi ní ìdájọ́ kan wà báyìí. ó yàtọ̀ fún hekima ó yàtọ̀ fún kíni hekima hekima ni pé ah bóyá nítorí tó bá rẹ àwọn èèyàn lórí ìrìn àjò lọ́lọ́run fi wọ́n bí wọn náà ń ti lónírìn àjò ìdájọ́ sí gbogbo kíni gbogbo onírìn àjò kọ́dà bí ọ̀rẹ́ yẹn kọ́dà bí yẹn ò rí nira ń ìrìn àjò sọ́sà èyí tí ọba sì ti kọlé fáìlì kó nírin àjò ẹja awẹ o ẹdín oko o lápẹjúwe nísìnyí kí n fi lọrin táwa wà yìí sápẹjúwe téèyàn bá lọ gánmọ nísìnyí sẹ́nìkan pè é pé ọkà àbọ̀ ìrìn àjò gánmọ èyí sì ṣe lọrin gánmọ lọ́ba tiẹ̀ àbí bẹ́ẹ̀ kọ́ báwa náà ti ní ọba tiwa òun fi hàn pé ìlú ọ̀tọ̀ọ̀tọ̀ ni wá o àmẹ́nìkan ní lọ gánmọ́ nísìnyí kọ́ wá pọ̀ rìnrìn àjò àwọn èèyàn ò ní sí nǹkan òsì ọ́ àpèjúwe nìyẹn bẹ́ẹ̀ ó lè jẹ́ pé ń dọ̀hún ń dọ̀hún gbà tán máa rìn sẹ̀ ní ẹ̀ bá lọ gánmọ́ wọn lè kí pé wọ́n rìnrìn àjò òfin ní kíní yẹn máa ń change the custom àti practice bá ti ń change àmọ́ tí èmi àjò wọn náà rí an average person tí ó mọ̀ ká ah, wọ́n rìnrìn àjò òtí ń jẹ́ ìrìn àjò náà nù. òun láàfi kìlọ̀ á sì pàkíyèsí àwọn nǹkan kan ń bẹ tó pé ní ọ̀bàmù. àwọn èèyàn ń gbé gbágbáládá tó ń fìlú méjì ṣàpèjúwe nàìjíríà tí mo mà gbágbáládá ibẹ̀ ní ọ̀nà ibẹ̀ ní airport àbújá wa ọ̀pọ̀lọpọ̀ àwọn tí ń gbé gbágbáládá yìí inú ìgboro àbújá ni wọ́n ti ń ṣiṣẹ́ agalada sí gbòòrò Àbújá sí ni o pé èsè yọ bẹ́yà bíi tààtì fọ́ọ̀tì kìlò bí ọba jù bẹ́ẹ̀ lọ àwọn kan tí wàá ṣe fátiwá fúnra wọn pọ́nrí àjò làwọn náà yà ó ti péye tààtì six kìlómítà kíkiná láwọn wọn má tàn ra rẹ èso onírìn àjò tó ń lọ bí sẹ́yìn ojúmọ́ kọ́dà àwọn ìyàwó àwọn ọmọ rẹ kò rí olónírìn àjò níjọ wọn lè di kọ́ ra búrẹ́dì bọ̀ pé dáàdi ti darí Àbújá bẹ́ẹ̀ náà làwọn kan dánrú ẹ̀wò lẹ́kọ̀ọ́ ẹni tí ń gbé kòròdú tí ń ṣiṣẹ́ ní island màá dírun kù onírìn àjò èso onírìn àjò kò sí kò sí ẹ same person kájú òye ọlọ́nírìn àjò wọ́n tanra rẹ o ṣẹ̀rí à ń bá wa sọ̀rọ̀ pẹ̀lú ohun tí a gbọ́ yé ni o sẹ́ni tí wọ́n máa gbé kóró nílé kó nísìn tí wọ́n máa lọ ṣiṣẹ́ ní kínní island àbí ń gbàgede wọ́n máa ṣiṣẹ́ ní lẹ́kì yìí máa ṣiṣẹ́ ní island kọ́ wá pé onírìn àjò lòún dojúmọ́ ọba mo bẹ́ẹ̀ o ntí ẹ fi wọ́n yẹn ò rí bẹ́ẹ̀ o èsè kílò là máa ń wọ́n tá a máa fi máa onírìn àjò àwọn tí ó dákọ̀ yẹ kílò kan gbà yẹn bó ti rí nígbà wọn lọ means of transportation wọn lójú wọn ó dìtámì rẹ̀ bẹ́ẹ̀ àwọn báyìí pé ń jọ òní lóòótọ́ ìrìn téèyàn bá rìn láti Kòròdú dé island tí ó mọ̀ pé òun rìnrìn àjò kò rí bẹ́ẹ̀ máa lónìí o kò rí bẹ́ẹ̀ máa lónìí o torí náà àdàkùn ẹja fèsì yẹn náà o ìrìn àjò ìjọba jẹ́ ìrìn àjò táwa náà mọ̀ lórí àjò òun nìkan ló lè mú ojú òun kù òun nìkan ló lè mú wọn gbà àwẹ̀ olúwo sì bọ́ láwẹ̀ ọ padà sàn án nígbà tó o bá padà dé ilé rẹ o ní ọjọ́ yà tó fi kún ni pé ǹjẹ́ ládàá kan ń bẹ téèyàn gbà bíi pé á wọ́n rìnrìn àjò kọ́dà wọ́n sì tún gbáwẹ̀ ìjà kò sí nǹkan kan tó lè jẹ́ àwẹ̀ jù wọ́n lọ́wọ́ kọ́dà bí bá wà lórí ìrìn àjò wọ́n sì máa gba àwẹ̀ kò sí special ladder kankan fẹ́ni tó ń gbà wẹ̀ lórí rẹ̀ àjò kò sí kò sí special ladder kan fẹ́ni tó ń gbà wẹ̀ lórí rẹ̀ àjò ladder tí ó gbà kó bá wà lé náà ni ó gbà èyí ṣe dandan gbogbo ìdáwí náà èsì dandan ni gẹ́gẹ́ yẹn bá jọ ìrìn àjò ọgbọ́dọ̀ sínú rárá o ọyàtọ̀ fún un ní ẹ bá wà lórí ìrìn àjò ọgbọ́dọ̀ pátákọlọ́n ọgbọ́dọ̀ dírun rẹ kù gbọ́dọ̀ kíráka mẹ́rin níkíni ní méjì bọ̀ọ̀bá dónírin àjò gidi àmọ́ òfin tààwẹ́ yàtọ̀ o kì í ṣe dandan o bọ́ọ̀bá wò ká kíní yóò ní mí la ti ń gba ti ń gba kókó ń bẹ kí má máa san àwẹ̀ lẹ́yìn ọmọbọ́nà kò sí tó burú ń bẹ o kọ́dà kò sí special láàdá fún pé yẹn tú láti àárẹ̀ yìí ń gba àwẹ̀ lórí ìrìn àjò ànábì lórí bẹ́ẹ̀ o sallallahu alaihi wasallam ànábì ní laysa min al-birri as-siyamu fi as-safar laysa min al-birri as-siyamu fi as-safar kò sí náà nà bá fẹ́ ń ṣe bàbàrà kan àbá wo orí kan lè àtọ̀ ní pé yẹn ń gba àwẹ̀ lórí ìrìn àjò ọba rọ̀ lọ́rùn gbà á rọ̀ lọ́rùn túnú ọba yọ padà san o lójú ayé anábọ̀ Muhammad sallallahu alaihi wa sallam Anas bin Malik àwọn míín náà àwọn sọ̀hábẹ́ wọn là máa rìnrìn àjò pẹ̀lú anábì sallallahu alaihi wa sallam nínú àwẹ̀ àásì rí nínú àwọn atájọ́ rìnrìn àjò ẹni tí ń gbàwẹ̀ àásì rẹ ẹni tí ń ṣe kínní ẹni tí ń sínú tó ń gbà àwẹ̀ Anasi àtàwọn ẹlòmíín fi kún pé àwọn ọ̀wá rí kẹ́ni tí ń gbàwẹ̀ ọmọ bu ẹni tí ń jẹun pé ẹ̀yin ọjọ́ ẹ̀ ìrìn àjò mélòó lẹ́yìn tí ń sáré jẹun àwọn èrì kẹ́ni kan búra wọn ni ẹni tí òun náà ti ń jẹun kò ní máa bọ́ ẹni tí ń gbààwẹ̀ pé wàhálà ti ń pọ̀ bọ́lọ̀ ti yọ̀ǹda pé ẹ máa ń gbààwẹ̀ ẹ̀kọ́ ńláńlá táwọn sọ̀hábí ànábì ọ̀rọ̀bì ọ̀gbọ́n wa ni tí wọ́n kọ́ wa nù táwọn ò ní ọ̀pọ̀lọpọ̀ lẹ́kọ̀ọ́ yẹn mọ́ lónìí gbòǹkan là á búra wá sí gbòǹkan là á máa ẹnu tẹ́ńbẹ́lú yẹn sí ẹni àwọn máa rìnrìn àjò pẹ̀lú anabi sọlọ sọlọ ẹni tí ó gbà rẹ̀ ó gbà ọba lágbàrẹ ẹni tí ò lè gbà ò ní gbà yọ padà sàn ẹni kẹsì búra wọn nínú àwọn méjèèjì wọn kọ́ mọ́tà sàmánà wa o. هذا والله أعلم وصلى اللهم وسلم وبارك على نبينا محمد وآله وصحبه وإياكم نعم عليكم السلام ورحمة الله نعم tí hmm. hmm. eh. ìrìn àjò téèyàn bá ti ń gbé oṣù mẹ́ta ń bẹ́ ara ń ta wí náà nù èyí ò ti kó ìrìn àjò ti di pé èèyàn ní nǹkan tó lọ sí ń bẹ èèyàn ní èèyàn máa gbé bìkan oṣù mẹ́ta irú àwọn ọmọ NYSC nísìnyí hmm? àpèjúwe kan náà bọba wà ní kámpù àgbọpọ wà lórí ìrìn àjò ọjọ́ wa pín ọ síbi tó ti ṣe NYSC ọdún kan ṣe sọrin àjò mọ o wọn náà gbé ń fún ọ ní nǹkan kan tó fi mọ o ọjọ́ ọmọ Kánò òun ṣiṣẹ́ òun ṣe NYSC nílọrin kọ́lá bọ̀ ọba lọ lé ń kánò láàrin ọdún kan wọ́n máa gbé ọ́ pé ń gbòòlò lọ wọ́n gbà pé ará lọrin ni ọlọ́wọ́lọ́wọ́ báyìí àbí bẹ́ẹ̀ kọ́ ọ̀gá yìí ṣe é lọ́ní ọ̀dọ̀ tẹ̀sán rẹ mọ́ni mo fi ní custom and practice ṣẹ̀ríà máa lò ó láwọn ààyè kan ìwé lẹ́yìn náà wọ̀ bẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ń tí ń bá bá ti mọ̀ kó ń lọ lóṣù mẹ́ta dédé kan ìwọ̀n oṣù ní àjò o ti dẹ̀ ti ń gbé bẹ̀ ọ̀nà fóṣù mẹ́ta o máa rẹ́ǹtì ilé ọ̀sánwó وصل اللهم وسلم وبارك على نبينا محمد وآله وصحبه وإياكم